okay so in case wáyé pé tẹ nǹkan tí mo kọ́kọ́ ṣe yẹn kò rí kó ọdẹ ká léèrè káàárọ̀ ẹ káàsán o níbi tá a bá ti wà all over the world iṣẹ́ ọlọ́run lágbára o ní ilẹ̀ orílẹ̀-èdè yìí àwọn míì wọ́n máa wà lọ́sàn àwa kan máa wà lálẹ́ àwọn míì máa ti fẹ́ bọ́ sáàárọ̀ ah, ọlọ́run lágbára so tó yẹ mo ṣe ń kí all over the world bí tí ẹ bá wà bójú ọ̀sán ni bójú àárọ̀ bójú alẹ́ o ẹ kú lé o ṣe dáadáa là o àjíbí <laughs> ok o èmi Sisi Olúge mo tún délé níyì o mo pè ẹ ti ṣe lessons mi èyí ṣe the last time tí a pàdé ẹ ti mọ bó ṣe ń kíyàn láàárọ̀ ẹ ti mọ bó ṣe ń kíyàn lọ́sàn-án um Lénìí màá fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ. Ẹ má yẹ ká tanra wa jẹ. Àwọn òkèlè ilẹ̀ tá a máa ń jẹ nílé yẹn ó bad gan. <laughs> Àwọn ṣàkì, fùkù, gbàgbà, ẹ̀dọ̀, pọ̀nmọ́, Ọlọ́run gbogbo ẹ̀ báyìí wọ́n máa súfèé lórí ọbẹ̀ ẹ̀fọ́ ata díndín ẹ̀mọ̀ ah, Ọlọ́run mo miss ilé ìbàjẹ́ but náà tá a bá mm-hmm. so àwọn nǹkan wà tí ẹ pé tó bá tẹ̀ pé ibi tí ẹ̀yin wà ẹ̀rí àwọn bíi gàárì àmàlà dúdú ògì àtàwọn nǹkan tẹ́ láìkì yẹn ẹ lè rí àwọn nǹkan míì rà pé I am sure ní store ẹ máa rí wọn they are fruits and veggies and tẹ́ bá rà ẹ lè fi ṣe but ẹ má gbàgbé pé lọ́jọ́ kọjọ́ tẹ́ bá délé <laughs> ẹ ṣì máa wá àwọn oúnjẹ yẹn lọ ní kó jẹ́ búkà kan ẹ yá síbẹ̀ ẹ ṣe kí ni ẹ kí òkèlè yẹn <laughs> you know but while you are still here anyway. And if you cannot, if you don't have any Nigerian store around your African store, you can go for those alternatives. At least they are still okay. Amanje or they okay. Okay, so maso sọ̀rọ̀ nípa àmàlà dúdú. Hmm. Mo ṣe yẹn ní ìjẹta àbọ̀jọ́ òun náà kọ́ mi ò tẹ̀ mọ̀ pé <laughs> kò ń ṣàmàlà dúdú ni. Okay, so nǹkan tí mo ṣe ni wípé mo lọ sí ọjà mo lọ ra egg plant egg plant ló máa ń pè so tó bá jẹ́ àbàwọ́n àjòjò lè fẹ́ fi egg plant yẹn ṣe ẹ ní bẹ́ẹ̀ epo ẹ kúrò you no peel it you just leave it the way it is ọ̀ tó bá jẹ́ àmàlà funfun lè fẹ́ fi ṣe you peel it ṣé yẹn the peel gangan òun ló fún ní kọ́lọ̀ yẹn tó fi dúdú so if you remove the peel you have the plain one do you understand okay nǹkan tí ẹ máa ṣe ni pé wash. máa wọ́ọ̀ṣẹ̀ tí bá ti rà dé láti ọjà below warm water then you put it on the pot on the stove and you will steam it you because you need to add just a little water mm, just a little water ẹ jẹ́ rọ̀ dáadáa tẹ́ pé when you take your fork and you match it wọ́n máa match dáadáa you understand ó ti wà òkè nìyẹn ẹ wá sọ ẹ sọ food processor òun gangan ló dáa fún kìíní yìí because òun ò ní jẹ́ kó ní omi you understand because tí ó bá ní omi ó máa rọ̀ kò ní kò ní kí bó ṣe yẹ kó kí ẹ but ẹ bá ní food processor ẹ lè lo blend náà If you blend it, but ẹ má hard omi sí ẹ lè fi try àti ṣe dry blending náà bóyá teaspoon of water ẹ kò máa fi sí láti lè jẹ́ kó blend torí àwọn blenders mi ò ní blend without water so tẹ bá ti wá blend ẹ̀tọ́ tó ti dàbí puree you understand ẹ máa wá gbé ẹ pọ́ọ̀tì yín sórí stove ẹ wá dà from the blender or processor ẹ dà síbẹ̀ ẹ wá máa rò ẹ máa rò ẹ máa rò okay one thing to note ni pé ẹ lè fi xylem husk sí xylem husk you can ask around hmm, ẹ máa rí náà health stones àtàwọn kí ló rúkọ ẹ náà but in case tẹ́ ẹ bá rí ẹ lè mú oats oats you know your oats ẹ blend kó di fún un kẹkàn mi sí ẹ̀mọ́ kó ṣàfi kí ni ṣóyè yín but Asylum House kẹyẹn ó máa fún ní tẹ́sítì àmàlà gangan tẹ́ pé ah, tí wọ́n bá rí gangan ni mọ̀ pé kò kí n ṣe àmàlà ni but tẹ́ bá rí Asylum House kẹ́ fi ó ti ṣe darí kó kí á ní kẹ́ ti jẹ́ <laughs> ṣóyè yín and the fact is you are eating healthy food you understand um, eggplant ni um, ehm, oats ni so kò ń ṣe pé bí a junk lè jẹ́ fún one nine seven four tí ò bẹ́ẹ̀ kẹ́ gbé ṣe tó bá dẹ̀ jẹ́ pa ẹ̀yọ́ kúrò ní ẹjọ́ kó lọ ńlẹ̀ ìyẹn nìyẹn fún dúdú the same process náà lè máa fẹ́ ṣe fún funfun the only thing ni pé ẹ máa pèlè ìyẹn àmàlà funfun ẹ máa pèlè kẹtọ kẹtọ bọ́ọ̀lẹ̀ kẹtọ blender you understand okay that one is that then tẹ bá fẹ́ ṣe amal um what's it called now ẹ̀bà bí ẹ̀bà ẹ lè lo cabbage um, cabbage or caulif cauliflower ẹ kàn máa ẹ máa sì òun náà ní oyin tó bá ti rọ ẹ blend ẹ kẹ máa yí bẹ́ẹ̀ ni kẹ máa yí ní sẹ́lọ̀mù ọ̀sìn náà ló máa jẹ́ kí gbogbo ẹ̀ kí tẹ́ bá dẹ́ ni ẹ lọ́wọ́ ó ti. cooking and everything. She understand. So that is that. Then, um, is there any question, from you? Because I've not heard anything from you guys. I've not really. Uh, yes, okay. Send questions in. Then, hmm ẹ ká lórí few things ní yorùbá ṣé ẹ kó má jẹ a ṣe <laughs> um, if you want to tell your daughter or your son or anyone to come come please come you will say jọ wá jọ is please wá is come. You can say wa. Depends on the person. If it's a small kid or something, you can say wa. Wa means come, come. But if you want to beg the person, please, you will say jaw. And if they, you've offended someone, that jaw is something you can use to beg the person to say, please, please, jaw, jaw. You understand? Jaw. So you can say jaw please come. And if you want to tell the person to go, you will say, Malo. Malo. Or you can say lo, but <laughs> that lo sounds somehow. So you just say malo or wa malo. But you know, we are, we are so respectful in our country, from where I am from, or from in our tribe. If the person is older than you, you cannot say malo. That's rude. You understand? You have to say e ejo ewa malo. You remember that jaw that I said the other time is please ejo ewa malo. Maybe the person has offended you or something you are still trying to show the person to start to tell the person to start going but you are saying it in a respectful way you understand ejo malo. or if someone is going somewhere and the person has to be there on time eh, ejo ewamalo malo. so that you will not be late to that place you understand ewamalo is the is the message there then if you want to see coming if there is a knock on the door and you want to say come in please come in or something like that or i'll be right there you can just tell the person Wally Wally means in wole Wally and the opposite of that you want to tell the person to go out it's different from Iwamal Malo, the other one I said you tell the person to Jade. Jade. Go out. Jade. Oh, I think my battery is oopsie. My battery is almost almost I was running now. I don't know where the charger is. I don't know where I put it now. Okay, so I have to be fast now. Bẹ́ẹ̀ bí mo ti wá charger I jù síbi kan. Kò ń ṣe pé ti up nepa náà kì í lọ. Mi ò kọ́ tí mo ju charger mi sí ni. Ẹ̀yà bí so kò rọra mọ́. Okay, so if you tell the person ẹ wá máa lọ or jáde. And if you are eating and someone comes in. while you are doing that and you want to invite the person to come over, you can say "ewa jeon." If the person is older than you, "ewa come over. jeon." Jeon is eating. You understand? Eating. So "ewa jeon," "ewa jeon." okay so to avoid the distraction of this battery or shaming the alert that battery or something i'll have to stop here i'm so sorry that i didn't check that before starting this but i hope i've been able to teach you one of the things today and if you want to learn anything if you want me to focus on a particular thing you can tell me so can a wonderful day all over the world god bless you all bye